إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lọ́pọ̀ fún ọlọ́run bá àtọrọ ìtẹ́jẹ̀ fún anábúwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́ọ̀bá tí ó jẹ́ kó já sí ìrọ̀mù fún wa láti túnmọ̀ kójọ nínú ọ̀kan nínú àwọn ilé ọlọ́run bá subhanahu wa ta'ala láti lè máa ṣe alápáǹtìtì lórí àlékún alámọ̀rí àgbọ́yé ẹ̀sìn nìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́lọ̀n kó gba ní ìjọsìn ní ọwọ́ wa kọ́lọ̀n kí ó fi sínú mìzánù hasanati ẹnìkọ̀ọ̀kan wa برحمته يا ارحم الراحمين a ti bẹ̀rẹ̀ àlàyé nípa eh, sọ́látù jama'a tí a kí inú jama'a ní ìjòkó tó kọjá a sàlàyé àwọn ìfáàrà ilé tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọlá ilé tó ń jẹ fún inú jama'a pẹ̀lú ọgbọ́rọ̀ ọba subhanahu wa ta'ala a mọ̀ kà fúnra wa láti ibi tí hadith yawa hadith abdullahi ibn umar ilé tí ó jẹ́ àkọ́kọ́ hadith ilé tí afáwà al-imam abdulghani al-maqdisi tí wọ́n kọ́kọ́ mú wá ìyẹn ni hadith kẹrin lé ní ọgọ́ta hadith number 64 òun náà ni hadith àfọ́wà abdullah ọmọ umar radiyallahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam qala salatul jama'a afdalu min salatil fadhi بسبع وعشرين درجة حديث تالي حديث أبا أبو هريرة الله قل يا نسوان قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعته تضعف على صلاته في بيته وفي سوقه خمسا وعشرين ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه على أمة ارحمه ولا يزال في صلاة من انتظر الصلاة حديث تتالي حديث أفاوى أبو هريرة بكنا قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل صلاتي على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ولقد أمرت أن آمر بالصلاة فتقام ثم آمر ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة وأحرق عليهم بيوتهم بالنار حديث عفاوة عبد الله عمر قال في بعض السنة ni anábì sallallahu alaihi wa sallam wọ́n sọ wípé sọ́látù jama'a irun kíkí ní jama'a afdọ́lì min sọ́látù faghi ìsáfẹ̀rẹ̀ wa ishirina daraja ó lọ́lá ju irun àdákí lọ ní ìwọ̀n mẹ́tàdínní ọgbọ̀n tí wọ́n bá dànù kí ní ìsìn tó bá gba wáhùn ẹni tó kì jama'a ó gbà fún mi nígbà tó ń sẹ́mu mọ́dún ìlàhàdí àkóríta lè fún àdífì yìí oná ni bayanu fọ́bí sọlá ti jama'a àlàyé tí ń bẹ nípa ọlá tó rọ̀ mọ́ ìrùn jama'a ayé sọlá tó fi jama'a sọlá tó jama'a sọlá tó jama'a irun àjọ kí irun àkíní àpapọ̀ kẹ́lìmọ̀ afdal yàní asar wa aziyar ni tó fi ń pọ̀ jù tó fi ń tó fi ń lékún kéèyàn tí omi jàmá àlékún ni ó sì tún lọ́lá ìdí kéèyàn dànù kí ní ẹyọ lọ lọ́nà 27 tí wọ́n rí pé ẹni tó dànù kí kó tó lè gba aládàá kò tẹ̀ lè lára jẹ̀rọ ojú pé kò ní kò ní kò ní rí kí ìtùnú yẹn lọ́nà 27 so 27 times tẹ́ni tó kí tẹ́wọ́n bá ga twenty seven ẹni tó bá dá kí yóò gbà fún mi o yóò wá nítorí sọ nìyẹn. alifagbu ìtumọ̀ alifagbu wà ní mumfaid òun náà ni ẹlẹ́yìn ọ̀sọ́ka almufari ọlọ́dandan wàtàwàbù yakúnù min jíhà ti lè ìlú wọlé ìsìfà fàdàrájá ilẹ̀ ìfọ́k gbèdéke eléyìí tí wọ́n mọ̀ ọkọ̀ fún èèyàn tó bá kíjọ máa ní láádá nínú ẹ̀sán nínú láádá tó mọ̀ ọkọ̀ fún èèyàn ó bẹ́rì torí pé ìwáyà méjì ló wá ìkan ní 25 ìkan ní 27 àwọn olùmọ́sàlàyé wípé ṣọ́sùn àdá ìkírun dáadáa ní ẹ̀tìbárì arkan wàlúwàjibáà pẹ̀lú pé kásàkólé kan àwọn wàjibáà àwọn arkan àwọn sunan ilé ìtọ́ àlórí òun bá ṣe ní àkólé kan àwọn nǹkan yẹn sí àti ipa ọkàn pọ̀ lórí òun fẹ́ẹ̀tọ̀ síra so ilé yìí ó lè mú kí àwọn kan gba 27 káwọn kan dẹ̀ gba 25 níbàámu sí bí kálukú bá ṣe ní self-consciousness sí lórí ìrun. nínú hadithi yìí fáàdì ọmọ ọ̀rọ̀ sàlàyé fún ayé Ànábì sallallahu alaihi wasallam wọ́n yànnà náà ọlá ilé tí ó wà fún ìrun jama'a àti wípé in tó fi lé lórí ìrìn àdákí 27 kó lè bàjẹ́ pé kí ni o ìyàkúnmọ̀ náà sùn bí àtọ́lábá ń lè háàbì yìí ìyájà fi tọ́wà káwọn èèyàn lè bá aṣojú kòkòrò wípé àwọn fẹ́ ní oore ọ̀fẹ́ àti jẹ nínú ẹ̀san yìí ẹni tí ò bá ní àkọlé kan àti jẹ nínú ẹ̀san yìí tí ò bá sì ní ojú kòkòrò ẹ̀san yìí kò ní kùnlá kò sì ní wọ́rì látọ̀ wípé òun fẹ́ salápá ń tètè láti bá ìrun jàmáà nínú hadith yìí lára àwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́nù hadith yìí fọ́dún salatul jàmáà ọlá tó wà fún ìrun jàmáà wà náà àdùáfù ájúlù salatul mùfàlì àti wípé láàdá tí ń bẹ fún ìrun jàmáà ìlọ́po ìlọ́po ló jẹ́ fún kéèyàn dá ìrun kí bákan náà qillatu sàwádìí al-munfarid fi salati ìwọ tó bá ti ń dárun kí kó máa rinlẹ̀ nú ọkàn rẹ wípé ẹni tó kí níjàmọ́ òun ìgbà tó ládá tó gbà òun bákan náà sihhatu salati al-munfarid ẹni tó dárun kí tí ò kí níjàmọ́ òun náà ní òun ó nírun ṣùgbọ́n ládàá àrùn rẹ̀ ní òpò tó káwọn tó fi ní ìjọba wáìlà lámìyẹkùn láwùsọ̀wà bí kì í bá ṣe wípé ó rinlẹ̀ wípé òun náà gba ládàá kan á sọ wípé kò ní ládàá kan tó gbà ṣùgbọ́n gbà tó ti rinlẹ̀ pé ó twenty five àti bá twenty seven àníyàtò sọ láti wàyí zọ́bì hàn agbọ́yé ń bẹ̀rù pé irun kò sí fọwọ́ kékeré mú o àkíkú ni irun àkíkú òun ni irun àkíkú ni irun àwọn alùbídà àwọn oníbídà nínú àwọn mọ̀tàsọ́wúfà nínú àwọn súfí àwọn gbà yí pé dárájà kan ní sùfíà ní sí náà débẹ̀ tí ẹ bá ti débẹ̀ tí ẹ bá dé dárájà yẹn rúfin àánihù tẹ̀klif ìran àwẹ̀ ìsàká àwọn òfìdí ẹmọ́ torí kí wọ́n ti dé lẹ́fù kan nínú sufídíò tí ọ̀ tí lẹ́fù yẹn tí ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ níbi kí ẹjọ́ sìn ọlọ́run nígbà tó lọ́run bá sọ pé wàá bùdó rẹ̀ bákà hátà àti ẹ̀kàlẹ̀ ẹ̀kì ìyá ànábì sí ọlọ́run ní o tó dòdó fi wá dé lọ kí ni òdodo náà alimọ́ọ̀sì tòkẹ́nì kan sọ wípé àwọn onítòun ibi tó ń bá sẹ́rẹ̀ sí dé ibi tó ń dé lẹ́kùn tó ń wà nínú sojúsì kò ní ìdìgbẹ́ ohun ní láti kí ohun kankan mọ́ ẹ̀yìn ilẹ̀ ilé mọ́ gba àwẹ̀ ṣùgbọ́n àwọn àwọn òláyọ̀ kan táwọn gbà eléyìí dọ̀lá ló mòbí àánú tó kíá tó fojú wọn mọ́ anzọ́lá ọláhùn bí ha ní sultan صلاة الجماعة تتحقق باثنين nínú jama yóò ma wà àti bébù pẹ̀lú nǹkan méjì nínú jama yóò ma wáyé pẹ̀lú nǹkan méjì ìmáàmù wà máa mú ìmáàmù tó lìbì run àti tàbí o àti máàmù àti ẹni tí ó tò lẹ́yìn ìmáàmù tàwọn méjèèjì yìí àwọn náà ni wọ́n jẹ́ jọmọ́ ó bẹ̀rẹ̀ láti ní ìgbìmọ̀ ó bẹ̀rẹ̀ láti ní èméjì ó ti yé torí pé èèyàn méjì ibẹ̀ náà ní jámù ìṣẹ́jẹ́ mi o ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti àwọn èèyàn méjì náà jámù náà ni wọ́n ó ti yé bákan wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ báwọn ẹni sọ́là sọ́là sọ wípé afdọ́lù ní ìṣẹ̀lá tó sọ̀rí ó lọ́lá ju kí èèyàn dáhùn kìlọ̀ ìyẹn ìrun jọ̀mọ́ àdìsí tó tẹ̀lé àdìsí afá àbúlé àwọn ọ̀rẹ́ra àdìsí Abu Hurairah abúláwọn ọmọ sọ́fà rọ̀bì aláhàlì kọ́lá kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam sọláàtọ̀ rọ́jùlù tí jama'a ti ń tọ́jọ́ ìfọ̀lá sọláàtì fi báyìí wọ́n ní ìrun tí ìlọ́po ìlọ́po òun tó kí ní inú ilé rẹ̀ òun ni ọ̀fìn sóòkè èyí tó kí nínú ọjà rẹ̀ ìlọ́po ìlọ́po níye ìgbà mélòó kọ́mítánwọ̀ ìṣèrí iná bẹ́ẹ̀ fan lọ́nà 25 òun ló fi lóore ní ìpínlẹ̀ kí lọ́jà torí pé àgbàbíà ni pé irun tó kí nínú sọ́ọ̀bù rẹ̀ náà ọjà kò lè jẹ́ jàmáà kò lè jẹ́ kí ni o kò lè jẹ́ jàmáà sọ̀látù fásitì náà ló ti fi ní òun náà ló máa jẹ́ wàdálíkà annahu ìdá tawadọ̀ à wọ́n lè rí bẹ́ẹ̀ tó bá yóò rí bẹ́ẹ̀ fún tó bá pàlù àlá fa á sànà lúdú à tó sì ti àlùwàlá náà dáadáa á sànà lúdú à tó sì àlùwàlá náà dáadáa kì í ṣe àlùwàlá kásàlùwàlá kí àwọn ìdìkan wà lára wa tó mi ò ní débẹ̀ ìyẹn kan náà ń sọ èyí ó fi ara balẹ̀ sí àlọ́lá dáadáa ìsáàlù gbùdó kí ẹ sọ̀rọ̀ rẹ̀ dáadáa súnmọ̀ kárajà ìlànà mẹ́sídì ó sì jáde nínú ilé rẹ̀ lọ sí mọ́sálásí láàyò kùrí jù wú ilẹ̀ sọ̀la kò sí nǹkan kan míì tó gbé jáde ní mọ́sálásí ju kíni eh, tó gbé jáde lólé lọ sí mọ́sálásí ju kíni lọ ju ìlú kì ṣe wípé ó ní láàmì ẹ̀yí pé bọ́dà kan jẹun lówó òun mọ̀ ìpé yóò wà fíìmù tó kí ní báyìí kájẹ̀ ti bọ́dà yẹn jẹ́ kí lọ kíjọ mọ́ ìyẹn kọ́ ìṣe láàyè fúríjì ànábìsọ láàyè fúríjì ńlá mọ́dá irun nìkan òun ló gbé jáde lámúyẹ bí i àdárajà kò ní gbé ẹsẹ̀ kan pẹ̀lú mọ́jọ̀mú kó lálùwàlá ní ìrìn tó bá tọ̀rọ̀ látó lọ sí mọ́síd pẹ̀lú àníyàn wípé kò sí nǹkan míì tó gbé ọjà dúdú àsọ̀là ìrún lọ tó bá ti ń gbé ẹsẹ̀ kọ́lá rúfin àti láhùn bí àdáraja ọlọ́run nìkan máa fi kọ àgbéga fún ọ wàhútọ̀ ánú bí àkọ́tí á wọ́n sì máa pa ẹ̀sẹ̀ rẹ́rẹ́ fáìdà sọ́là tó bá wá kírun lamtazali malaikatu tusalli alayhi àwọn màláíkà ò ní gbò wọn níyọ ẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ṣàdúrà fún máa dáná sí mùsọ̀láàmù lóhùn bí wọn gbà tó wà níbi tó ti kírun yẹn wọn mọ̀ sọ wípé aláhùn ìrẹ́ ọlọ́run bá wọn sọ́lé ọlọ́run ìkúrùhù fi mọ́lá ìlàlá wọ́pìn àlejò fi mọ́lá ìlàlá ọlọ́run arákùnrin yìí tó kírun tó nìkan wà lẹ́jọ́ bí kírun yìí máa bá a sọ dáadáa nípa rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lókè lọ́hùn ìtìrìláhùn ọlọ́run bá a forí jìn arákùnrin tó kírun yìí o aláhùnmarhamuhu ọlọ́run bá a kẹ́ arákùnrin yìí o wà ló fi sọ láti mọ̀ntázọ́rà sọ́là èèyàn ò ní gbòkò ní yẹ̀ lẹ́ni tí wọ́n máa kọ láadáa wípé ó ń kírun fún lóòdì ọ̀gbà tó bá ń retí ìrun ó ti yé ìyẹn sọ̀rọ̀ ọ̀la wọn lọ́sọ́lá sí ó ṣe tàhíyà tó lọ jí ó sì jókòó tó ń retí tí wọ́n ṣe ìkámà wọ́n ti pè wọ́n ó tún bẹ lọ́hùn bóun ṣe ń bẹ lọ́hùn làwọn mọ̀lẹ́kà tó ṣe wọ́n tún bẹ lọ́hùn fún un náà ìkọlọ̀ ọ̀gbà àríkẹ́lá sí kó jẹ́ ká lè mú ìṣesí báyìí ìṣesí kí a mọ̀ dé mọ́sálásí tó tó ṣe ìkámọ́ tí ó sì pé àtàmọ̀ gan àtàmọ̀ gan ìmọ̀mí sá lọ́sọ̀lọ́ sọ̀lámù. àlàyé nípa ìgbésí ayé Abu Hurairah àti ìyànnà náà yẹn nígbà tí a ń ka hadith ẹlẹ́kejì àkòrí tá a lè fún hadithi yìí bayanu fọ́nmi sọlá kò fi jọmọ́ sọlá ìgbà ìka àlàyé nípa láti ń bẹ fún òun jọmọ́ àti tó fà. sọlá tó rọ́jùlì ayé algaribu hadith sọlá tó rọ́jùlì ayé azakaru dunan nsa irun ọkùnrin náà sọ ní azakaru dunan nsa ọkùnrin náà sọ kò sóbìnrin bẹ́ẹ̀. لأن صلاة المرأة في بيتها أفضل من صلاتها في المسجد torí pé ìrun tóbìnrin bá kí nínú ilé ó lóore fún ju ilé tó kí mọ́ra sí lọ báyìí ìrun tí obìnrin bá kí nínú ilé sọ̀hábíyà tàbí obìnrin kan ìrun tó bá kí nínú ilé rẹ̀ ó lóore ju èyí tó kí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam sọ̀hábíyà ìrun tó kí nínú ilé ó lóore ju eléyìí tó kí lẹ́yìn ànábì sallallahu alayhi wa alihi wa fi na jama'a ó jama'a pẹ̀lú jama'a lápapọ̀ tudọ́ ifu, yudọ́ ìfú allahu aw yaziduha ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe ní àdìpèlé eteyan kí jama'a ní àdìpèlé wà fi súùkìhí asúùk mahallu tìjárọ̀ súùk ààyè tìjárọ̀ ni ibi tẹ́yẹ̀ tí máa ta ọjà lẹ́yìn alghọ́lìbá anna sọ́láta hù fi hí máa tàkúnù bí gẹ́rí jama'a lọ́pọ̀lọpọ̀ gbà inú táwọn yóò kì inú sọ́ọ̀bù wọn lọ́jà kò ní jẹ́ jama'a wal jama'a tó gọ́ọ̀lìbá ń tàkúnù fil masjid lọ́pọ̀lọpọ̀ gbà sí ń dáwọ́ pé ìrun jama'a ìrun jama'a ìrun jama'a mọ́sáàtì náà ni àti máa fi irun jama'a dọ́afá mẹ́fàlá ayé ní àdìpele àdìpele àdìpele fa ahsana lùwùdó a àtìmọ́là uwa ahsana ìtumọ̀ rẹ̀ ní wípé kó sí àlùwàlá dáadáa kó mọ́ jẹ́ wáyé lónìí àkọ́ nínú náà àwọn àlùwàlá kan nìyẹn táwọn èèyàn sàrọ̀lá sí lúmọ́à tí ó tún wà níbi ẹ̀yìn ẹsẹ̀ wọn lúmọ́à ní tó ṣe dédé bí bí kọ́bọ̀ àbí one kọ́bọ̀ bí kọ́bọ̀ báyìí àbí sísì àbí pínì anything coin tí dédé sáìsẹ̀ bá ti wà ní ẹsẹ̀ èèyàn tí omi ò bá débẹ̀ lúmọ́à lára ọmọ pẹ̀lú kàrá tí lúmọ́à bá ti wà níbi ẹsẹ̀ wa ìyẹn kò sí ìstáàlì ìwùdó àrálù aláyẹ̀ sí o káyà tún sí káṣì padà lọ kalọ̀ kí òun wà alìmọ́síd alìmọ̀kánù ìmọ̀ ìkọ́mẹ̀sì nẹ́sìn jama'a fi tábàtì ní mọ́síd òun náà ni àyíká palẹ́sì fún àwọn èèyàn láti kírun ní jama'a níbẹ̀ láàyò kúrí jùlú ayé ní báyìí yìí kò sí nǹkan kan tó gbé ẹni yẹn jáde ò ká gbọ́ ò kì í ṣe pé bóyá òun àtẹnìkan ní ìṣù ọ̀rọ̀ owó tó dẹ̀ wò pé ẹni yẹn máa wá kí jẹ̀mọ́ pé torí ìyẹn ló fẹ́ lọ fi kírun jẹ̀mọ́ ìyẹn kọ́ ò lámùyàkùtù lámùyàkọ́ dìmúrí jìnnà hú lè mọ̀ṣẹ̀ ayé kò ní gbé ẹsẹ̀ kan báyìí kò ní gbé ẹsẹ̀ kan báyìí الخطوة بفتح الخاء واحدة الخطوات هنا لمفرد الخطوات هي òǹkà ẹsẹ̀ tí èèyàn ń gbé ṣùgbọ́n tó bá wá ní dómù tó jẹ́ kútùwà ìyẹn mọ́ báyìí náà kọ́dámẹ́ àlìmọ́ṣí ṣí náà mọ́ṣí yìí distance tó wà láàrin ẹsẹ̀ àkọ́kọ́ àtẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni kútúwà mo rò bóyé ṣùgbọ́n kọ́túwà mú fúrọ̀dù kọ̀tọ̀wà sí ilá rọ́fì àti láhù ayé ilá rọ́fà alọ́hù láhù bí ha ayé bí sábà bí ha daraja manzila tani inda Allah ta'ala ọlọ́wọ́n bá alékẹ́ ọlá yóò máa lo àwọn nǹkan wọ̀nyẹn ní sáàbí láti máa fi ṣe àlékún àgbéga fún ẹni yẹn ní ọ̀dọ̀ Allah kọ̀tí á fẹ̀yí à òun náà ni àìdá fáìdà sọ́lá tó bá ti kírun ayé tàhíyàtà lè mẹ́jì tó kí irun méjì àkọ́kọ́ tá mọ́ kí tá bá ti wọnú mẹ́jì eléyìí tí àwọn àfà tí wọ́n mọ́ ń pè ní tàhíyàtà lè mẹ́jì àwògáìrùhá mímọ̀ yorùbá àdàrùbí ní ìgbàlùkú ní alìmọ́jú kàbí ilé tó yàtọ̀ sí tàhíyà tó mọ́jú ní alákejì oníṣe ó sàlọ̀lá yọ́sàlọ̀lá ó sì yàn náfílà méjì náfílà méjì yẹn ní rọ́pà àtẹ́ alìwùdó tí èèyàn máa ń ṣe tí wọ́n bá pe àlùwàlá النبي صلى الله عليه وآله وسلم يبوى حديث أفا أبو هريرة النبي صلى الله عليه وآله وسلم يبقى في الإسراء والمعراج أوريم النبي أوريم صلى الله عليه وآله وسلم إنه عوين متى النبي صلى الله عليه وسلم توري النبي قد دون هذا بكى بلال من الجنة بلال دون أبي رباح anábì gbọ́ pé ẹsẹ̀ ìró bàtà Bilal anábì gbọ́ ní àlùjọ́nù bàtà anábì wa padà wá anábì wa ní yá Bilal ìrẹ́ Bilal mọ́ arjel ahmed fún tàtẹ̀fọ̀ alihu hátà sẹ̀mírì tó dúpà náà lẹ́yìnkà sí jannah iṣẹ́ òlò ọmọ ṣe gan-an tó fi wá jẹ́ wípé mo gbúrò bàtà rẹ lálùjọ́nà wàá rí ibi ṣàrọ̀ eléyìí ìró òdùnnú ni aláṣọ́rọ̀ ìbọ̀ṣọ̀nà ìjánà àwọn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n pàtàkì tó àlìjánà láyé bíláàlì òsì inú wọn àwọn mẹ́rin àkọ́kọ́ sáré inú àtàdùn àbúni àwọ́fẹ́ wà sọ́lẹ̀ àdùn wà áàrẹ̀rọ bàárẹ̀ wà zò báyẹ̀rọ ìmọ̀mù àwọn mẹ́wàá náà ni mẹ́wàá náà ni kò sí bíláàlì bẹ̀ ṣùgbọ́n náà tó gba sàtíkẹ́tẹ̀ àlìjánà náà ó ti yé antori ṣe zairi mubashir bilal mẹ́mẹ́nu anábi ló ń gúrò àbàtàrí náà jẹ́ náà àbí ìtumọ̀ náà ní lázìmọ̀ náà ní pé ọmọ àlìjánà náà wà á kàdà ó ní máìndì arjal amal ní òfẹ́ ẹ̀rífẹ́ kan tí mo fẹ́ rò pé bóyá làálà làálà gàrí bóyá ọlọ́run ọba tọ́lọ̀n fi sàánù mi dé ní ìfẹ́ ẹ̀ ilá ní máa tàwàdọ́ àtù wùdú àn ilá sọ̀lẹ̀ ètò bí yìí máa ṣá àlọ́rù àn ìsọ̀lù ní ìsàlùwàlárí láyé ní ìsí àlọ́lárí ní ayé mi àfi kí n fi yan náà fílà ní gbèdéke tọ́lọ̀ ọba àlùkọ́lá báyọ̀dá fún mi eléyìí ní ìsìn yìí báyìí súnà tẹ̀kìrìríyà kí ni mo pè tẹ̀kìrìríyà torí pé ànẹ́bì sọ́làsọ́là kan ló sọ wípé tẹ́ bá sàlọ̀ aláwọ̀ ẹmọ yan ẹfihàn náà sílà rárá ìkbàrù bìláàlì ló fún ànẹ́bì ní rẹ̀ òun kàn gbọ́ pé á ah, bàtà ẹsẹ̀ tá ní mo gọ́ ní bàtà ẹsẹ̀ bìláàlì inú àlùjànnà so eléyìí ló fà á tó jẹ́ wípé ó dáa ká lójú kòkòrò kálíkòkòrò kí ni o àwọn iṣẹ́ iṣẹ́ kan ó dá púpọ̀ abdullahi bin daud al-Quraybi rahimahullahu ta'ala ìkan náà àwọn stúdẹ̀ntì ẹ̀ ìmọ̀ al-Fallas aó Muhammad bin Yunus ìkan náà méjèèjì ó ní òun gbọ́ sí alìkùdọ́ìní afọ̀n abúláìbìnì yusuf alìkùdọ́ìní ó ní kánà sálàfù àwọn sálàfù wa yẹ̀sẹ̀hìdúnà ayyàkúnà lèrọ́jùlẹ̀ amalin kọbí àtùmìn amalin sọ́lẹ̀ látàlámùhú zaujátùmù wà lábẹ́rùhá àwọn sálàfù máa ń fẹ́ kí èèyàn ní iṣẹ́ yóò wà pamọ́ débi wípé àwọn ìyàwó tí èèyàn ní sínú ilé wọn ní mọ̀ pé ìtẹ́yẹ̀ ń bẹ láàrin àtọ́lọ́hun ẹgbọ́n tí mo rí wọn ní mọ̀ pé ìtẹ́yẹ̀ ń bẹ láàrin àti ọlọ́hun nígbà àwọn ṣẹ́ ẹ̀kọ̀rọ̀ bìláàlì tánàbì náà mọ̀ àgbà tó lọ sí ìṣúra wà mìíràn ó ní súnnatul wudu tó bá ti di sàlọ́wọ́tọ́ láti ìrìnà fìlà

sọ̀fúnnọ́ọ̀nù lórí sàáyé tó jẹ́ wọn lékè rẹ̀ wípé wàjẹ́ tó ń dà hú máa ò ṣe bò èyí tí mo fẹ́ náà ni mo bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọba gáfàrà lè rọ́bì ọlọ́run ọba ta mojúkò fún mi ó forí jì mí sùnúnù wa ń bè lọ rẹ̀ wípé bí mọ̀ ya ṣe hànà kí ni kí ni nǹkan tọ́lọ́run ọba wò mọ́ yín lára gan tó fi sàánú nípa pé ìkan náà lówó tó sì sàmójúkò fún yín fún gbélé tó kù oni ní bí kẹsìrọ̀ ti tìláwà tí lílì kùrán ó nítorí wípé mo wọ́n tìláwà kùránì gan-an nínú àwọn sálàfù wa ní alzami náà sì ní tìláwà tìlì kùrán al-imam abdulrahman bin qasim nínú àwọn èèyàn tí wọ́n dún mímọ́ kùránì kíkà láyé àfáyíwà ní wọn kọ́tìmá bẹ́ẹ̀ni sùúrù gbọ́nù sàáìdì wà bí lọ ẹ̀kọ́ wàká ìfẹ̀lì mọ̀sáì ìgbà tẹ́ wà láyé àwọn mọ́sára tẹ́ mọ́ ń fà yẹn ẹ̀yà àtàwọn àkọ́rọ̀ mi ní tẹ́ mọ́ ń fi ìmọ̀ ń yín nínú àwọn àfá yẹn kọ́ amọ̀sáì tẹ wọ́n ń fà ẹ̀ ń kọ́ wọ́n ní abámúkọ́ sí wọn sọ báyìí káànà yìí ṣe rò bí òṣùgbó yìí yìí là ṣí à wọ́n bá ní làṣá kí n sọ báyìí nítumọ̀ rẹ̀ sọ rẹ̀ Quran ọlọ́run ìyẹn ni ọlọ́run pé a ah, Quran gbogbo lè tó kù ní ìrí ṣe onítorí náà ká mójútó iṣẹ́ kọ̀rọ̀ ó sì pàtàkì púpọ̀ mọ́sálàmù inú tẹ́mí àràhìmọ̀sọ́lá wọ́n tó wá fẹ́ ṣe tìláwàtìlù kran wọ́n ni yóò sá lọ sí kọ̀rọ̀ kan tẹ́nìkan tó sínú rí tó bá ti wá kàtán ó ti padà wá àwọn àfá ọmọ ilé kéwù rẹ̀ inú kọlù jọ̀bíyá ó ní kò sí bùkátà kan láyé tó ń wo níwájú inú tẹ́mí tó bá ti ka Quran Ọlọ́run ti bí abùkátà náà òní tó yí ìṣòro kan bá dé báìbù tí ní àbáyé bóyá ó ní hájà kan tàbí ìkankan ó ń paláyà tàbó kún lẹ́nu láti gbé kùránù sọ́lọ̀ láàyè gbé kùránù nígbà tí ó bá ti ka kùránù tó bá wà láì ọlọ́wọ́ ti ébi sọ fún ọlẹ́nu náà ó sọ́lọ̀ sọ́lọ̀ kọ́lọ̀ ń já lè jọ wọn tàbá lè dàbí wọn. fáìlà sọ́lá tahiyyatul masjid ìtàsílọ̀ nìyẹn tó bá ti tahiyyatul masjid ọ̀gẹ́rì tàbí míì torí pé ìtumọ̀ ìjítà sí lọ ní pé wà áwọ́ gáìrì a kìí ṣe tàíyàtìlì mọ́sídì nìkan nìyàn máa kí tí ẹ̀fà ọmọ sáà sí ìyàn lè kí súnà kọ̀bílíyà ìyàn lè ṣùgbọ́n tí èyàn bá ti sàlọ́lá tó bá ti wọlé sínú mọ́sídì ìmọ̀ tó bá ti kí tó bá ti kíráka méjì pẹ̀lú àníyàn tàíyàtìlì mọ́sídì bó ti wá sálámọ̀ tán wọ́n wá ṣe kámọ̀ wọ́n fẹ́ kírun ó wá òpé à òun nígbà yí tí òun ni òun sì ṣe kí ni o sì kí òun sì kí súnà kọ̀bílíyà fún ìrun zúrì tó fẹ́ kí àǹfà ní pé kò ní ìjìmọ́ ó ti yé ìmọ̀mọ̀ àbámọ̀ sí kí ló ìdàṣítàmà ẹ̀rọ mi létí náà ṣẹ́ẹ̀dì gbàgbé mi irọ́ ìwọ̀nyí tàbí àmúkọ́ irọ́ fàfíìlù ìdáàbò mọ́ fàṣẹ́ ní a kí ni ìbẹ̀rẹ̀ báìtì rẹ̀ ah ìdàṣítàmà àmàlà ní ìṣítàmà fàfíìlù ìdáàbò mọ́ fàíntàṣà wàlẹ̀ àmà láàáníjì táàmà ha fàáfèèlò ehe dàhùmà fàtẹ́mìá bùsùwánìyàn wàíntàṣà wàlẹ̀ àmà láàáníjì táàmà ha fàáfèèlò dàhùmà fàmádá fàtẹ́mìá náà pípọ̀ ọgbọ́n ọgbọ́n tásán rẹ̀ iṣẹ́ méjì tó bá dọ́gba nínú arkan tó dẹ̀jẹ́ náà wá fíìlì ìkéníkèjì inú wọn substitute ara wọn túnmọ̀ kọ́dà ìyẹn ó wọlé sínú mọ́tálásí ó fẹ́ yan tàríyà tó lùmọ́ sí ó fẹ́ ṣe súnà kọ̀bílíà méjèèjì gba ara wọn kọjá mo rò pé ṣùgbọ́n ó fẹ́ kí zur ó fẹ́ kí asiri àti zur ó jẹ méjèèjì papọ̀ ó wá sọ wípé àníyàn ìgbò pé asiri àti suri òpó kankan náà ni gbogbo ẹ̀ àyẹ̀kọ̀kọ́ náà lẹ́ti jókòó àtáyá àyẹ́ẹ̀kọ́ ó jókòó rákà méjì àtáyá ti zúrù ó jókòó ní ti àyẹ́ẹ̀kọ́ rákà méjì àkọ́kọ́ ó kà fátíà ó fi sí ọ̀là àyẹ́ẹ̀kọ́ rákà méjì tó láti òní sí ìrẹ́fẹ́lẹ́ àyẹ́ẹ̀kọ́ ó wá ní pé sọ fún mo ti fẹ́ kí yóò ìdásà máa láàmú láti sámà méjèèjì gbára wọn gbẹdìkà wọn ìṣe bẹ́ẹ̀ o òwò ní ṣe bẹ́ẹ̀ ó kì zúrù mùsàkílá ó sì kí àlásàrè mùsàkílá torí pé kì í ṣe náà fílà wọ́n láwàlá ha now لا يخرجه العبد لا يزال في لا, لا يزال في صلاه من انتظر الصلاه kò ní gbò kò ní yẹ̀ wọ́n mọ̀ kọ́ fún wípé orí ìrun náà ló wà lẹ́yìn ìgbà tí lóòdì ọ̀kà tó bá ti ń retí pé ìrun ó retí ìrun ó sì wà ní mọ́sálásí ó jókòó a mọ̀ kọ́ fún wípé orí ìrun náà ni ó wà lámtàtà ìmọ̀láíkà tó tẹ̀sẹ̀mírì mọ̀láíkà ayé àwọn mọ̀láíkà ọmọ ìpàdó àkóńtọ̀ ọ̀hún tó sọ́lé àléyí ìtumọ̀ yá mi pé tẹ́lẹ̀ ọ̀gáhú ọmọ ọ̀bẹ̀rẹ̀ ọ̀gá fún un máa dáàmà mú dátà dàwà ní ìwà ikọ̀ ọmọ ti wà mú fi lóun di ọ̀gbà tó bá ti wà níbi tó ti kírun yẹn tó wà bẹ́ẹ̀ tó kúrò ń bẹ́ẹ̀ ayé mọ̀káànù sọ láti di àyè tó ti kírun wọ́n máa sọ wípé aláhùmọ̀ sọ́lé àléyí aláhùmọ̀ ní àléyí fi mọ́lá ilẹ̀ àlà ìtumọ̀ aláwọ̀mọ̀ sọ́lẹ̀ àlẹ́ ìlú pé aláwọ̀mọ̀ sí àlẹ́ ìfìlmọ́lá ilẹ̀ àlá ọlọ́run bá mọ́ bá sàlékún ẹ̀yìn arákùnrin yìí ní òkè lọ́dọ̀ rẹ lọ́hùn eléyìí nìsín nínú àwọn ẹ̀rí tó fi yíwa wípé Allahu fi sàmà ọlọ́run bá gbígbé ní sánmà ní ọlọ́run bá wà aláwọ̀mọ̀ sí lábú ó sùn ọ̀yọ́ bàbú wàáfù àǹdùnú yìí wàtàjáwáz àǹdù gùfúrán sẹ́tìrù lè ọ̀yọ́ kọlọ̀ọ̀bà àlejọ́lá kó dá kó bo àṣírí àlébù ẹrú wà áfù yìí àǹdùnú yìí bákanáà kọlọ̀ọ̀bà àlejọ́lá kó sàmójúkù fún ẹ̀ṣẹ̀ rẹ̀ wàtàjáwáz àǹdù kó sì kó má fi bí pàápàá bù tilẹ̀ kó má Allahumma arhamuhu adkhilhu fi rahmatik so àdífì nínú àwọn àdífì tí àwọn àfáà fi máa ń ṣe ìgbà tí wípé rahimahullahu ìyẹn lè sípa láàyè àdífì wà mẹ́ ìdúgbà so èyàn lè ṣe rahimahullah fún alààyè ṣùgbọ́n in tí àwọn salaf tí wọ́n bá sáábà tó mọ́ wọn lára òun náà ni wípé rahimahullah ẹni tí ò bá sí láyé lọ́pọ̀lọpọ̀ gbà òun ni wọ́n máa ń ṣe é fún ṣùgbọ́n a sì mọ̀ wípé gbogbo kọ́ídà náà ló máa ní ìtìfúnà àbílẹ̀ ẹ̀kọ́ tó tàbá rẹ̀ nìkan tó ṣe rahimahullah ó ti yé ẹnì kan náà ọmọ ẹ̀yà ó rí ìjà àdàtà fún àwọn ọmọ nígbà kàkà kitabul arba'in al-imam an-Nawawi wọ́n kọ́ síbi ìjáta yìí pé yaqulu Abu Ayman al-Asali ghafara Allahu lahu ìdáfàláwà àyè rahimahullah àbúdá pọ̀bákan wọ́n á ní pé àfihàn máa ṣe rahimahullah fún alàyè níbẹ̀ nìyẹn máa ń sọ̀rọ̀ ẹ̀mọ́ làbá láyè bẹ́ẹ̀ ni a bá tún tó bá sọ alhamdulillah ẹ̀yin kan àlẹ́gbẹ̀rẹ̀ kí lẹ́sọ tó ti kú ni ìwá láyè ni ó ti yọ sí ìrámọ́kàlá níbẹ̀ sí ìrámọ́kàlá fún alàyè tó sí so ilé yìí kò sí nǹkan tó fi mú bẹ̀ ṣùgbọ́n ní tí àwọn sálà tí wọ́n bá sáábà òní wípé òkú náà máa ń ṣe rahimahullah ṣùgbọ́n kò sí tó burúkú àtọ̀rọ̀ ẹ̀wọ̀n láà fún àlàyé wọ́lá yà záàlù fi sọ́lá fi fawáàdì sọ́lá kò ní gbogbo ní ẹ̀lẹ́ tó nà kọ́lá dáa tó kí ní fún mọ̀ntázọ́rọ̀ sọ́lá lóòun di ní pé ìrún náà ni òun retí afáàbúrò rà kọ́lọ̀ kọ́lá ní sí wọ́n fún aláfọ́n fún wa ní làbárì hadithi wípé anábì sallallahu alaihi wa sallam anábì ń ṣe àlàyé nípa àwọn ọlá tó kíyàn jáde lẹ́yìn tó lálùwàlá kó sì ṣe dáadáa gẹ́gẹ́ bó ti wá mú àtúfàtò ìlú ìnàbí sallallahu alaihi wa alihi wa sallam bákan náà an takuna niyyatuhu khalisatan lillah kó jẹ́ pé torí ọlọ́run ọba nìkan nìyàn fẹ́ ti ti fẹ́ sùn tí yàn fẹ́ ṣe ìyẹn ìhun tí yàn fẹ́ kíyàn la yukhrijuhu illa salah kò sí nǹkan mí tó jáde kó lò níbi ìhun lọ an yubadira lis salati máa tẹ̀yẹ́ sọ̀rọ̀ lábò kéèyàn sọlá pàǹtì láti lọ kírun ní gbogbo bó bá ti rọrùn lọ́rùn sí ṣína yẹ́pìlú ilẹ̀ méjì nígbà tó bá ti dé mọ́ṣáláṣí àyàn zọrọ̀ sọ́lá àyàn tẹ́ zọrọ̀ sọ́lá tẹ̀lẹ̀mọ̀tóbà lẹ́sì ìkọ́rẹ̀jẹ̀ ní ajínigbà kó máa retí ìmọ̀ ذكر الرجل في الحديث لا يمنع المرأة من تحصيل العدل المذكور àbá sọ wípé pé wọ́n dárúkọ ọkùnrin nínú hadithi yìí kò túmọ̀ sí pé obìnrin ò lè tàǹfààní pẹ̀lú àwọn ẹ̀sùn tí a sọ yìí náà iskaraja mazraja elvali wọ́wọ́ almuragabu ilayhi wọ́n nítorí wípé wà kharij makhraja wọ́wọ́ ìmọ̀lọ́gà bílé yìí nínú àwọn nǹkan tí wọ́n gbẹ̀yàn lóhùn gbẹ̀yìn òun ni wípé ká lọ kí irun dùn náà wàyí la fàmìfà òṣàkọ ìforíjà ọkùnrin obìnrin náà ni ìpín kejì ọkùnrin náà ni obìnrin kàmá sábàtà fil hadith gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú hadith bákan náà bó tilẹ̀ jẹ́ wípé ètò lọ́lájù òun náà ni kóbìnrin wà ní inú ilé rẹ̀ pàtàláàtù wá bí ìkẹ́rùn lè ha ní sọ̀láti yá nínú masjid inú tóbìnrin bá kí nínú ilé rẹ̀ ó lọ́ra jù ilé tó kí ní inú mọ́ṣáláṣí lọ bákan náà sí hàtù sọ̀láti fún ibẹ̀ tó sùn agbọ́ yín bẹ̀ wípé ẹni tó bá kírun ní inú ilé tàbí ẹni tó kírun ní ṣọ́ọ̀bù rẹ̀ ní ọjà irun rẹ̀ lálàáfíà ládàá kan tó kéèyàn lọ kí ní mọ́ṣáláṣí ni bákan náà أن الأجر المذكور في الحديث أسنتون ذاك حديث 27-25 مقيد بأداء شروط من إسلام الطهارة ọ̀rọ̀ mọ́ kéèyàn ó pé àwọn mọ́jẹ̀mú tó bẹ̀rẹ̀ àwọn èèyàn lónìí tó sọ̀yàn jí wọn kìí ṣe nǹkan tó bá tó bójú mú a wa qasdul masjid yaqtadi al-ikhlas pé èèyàn gbẹ̀ǹgbẹ́ pé èèyàn fẹ́ lọ sí masjid ó bùkátà kéèyàn ó sàfọ̀mọ́ ọkàn èèyàn fi zahab ila salah nígbà tí èèyàn bá ń lọ sí kéèyàn ní lọ́kàn wípé tọ́ ìlú tí mo fẹ́ lọ kí mo fẹ́ lọ jẹ́ pẹ̀lú ọba dẹ́dà nítorí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala nìkan torí pé iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn ládàá rẹ̀ ń ṣúọ̀ táníyàn bá ti síbẹ̀ iṣẹ́ ẹ̀sìn ò ní ládàá tí kò bá ti sí ìtorí tọ́lọ́run tí ò bá torí tọ́lọ́run bá nìyẹn ti sí tí ò bá ti síbẹ̀ ò ní ládàá rẹ̀ fọ́dún ìmọ̀ṣin ilẹ̀ ìmọ̀ṣin ọlá tó wà fún ìmọ̀ràn lọ sí mọ́sálásí ọlá ń bẹ fún si lọ sí mọ́sálásí لأن نتيجته ألا يخطو خطوة إلا رفع الله ha درجة torí wípé end result ẹ̀ náà gbogbo ẹsẹ̀ tí èèyàn bá ti ń gbé pátá ní ọlọ́run mọ̀ elevate dárájá ìrìn ọlọ́run ọba ọ̀tààlà ṣùgbọ́n àwọn èèyàn ò ní sálápàǹtì àwọn nǹkan wọ̀nyí torí pé kì í sáwọn nǹkan tá a lè fojú rí gbogbo àwọn ìsàn ìpáká nínú rẹ́kọ̀dù wa náà ni wọ́n mọ̀ sí fún ní òun náà mọ̀ kọ́ sí wọ́n yẹ pé báwọn èèyàn ti ń sọ̀rọ̀ láyé ní fún ọlọ́mọ́sáàsì pé ẹsẹ̀ kan aláàtí one thousand naira àwọn yóò di ayọ́ mẹ́yìn wọ́n di kí ni o wọ́n di ayọ́ mẹ́yìn ó rà mọ́ bẹ́tẹ̀ ẹlẹ́yọ kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sódà kó yẹn aláàtí wọ́n mọ̀ ní kó lè di kí ni o ó lè pọ̀ ṣùgbọ́n torí pé àwọn ládà yìí kìí ṣe nǹkan tí a lè fojú rí inú rẹ́kọ̀dù wa ni wọ́n ṣe kí ni o ìbẹ̀lú wọn kọ́ sí ìbẹ̀lú wọn kọ́ sí ẹlòmíì ìkọ́lẹ̀ òròjú tọ́mátì pẹ̀lú báyìí yóò mọ̀ yán tọ́mátì pẹ̀lú báyìí yóò mọ̀ yán tí yorùbá sì ní ẹni bí ń pa kì í yán ẹni tó yóò kì í yán ẹni bí ń pa kì í gúnfẹ̀ ẹni tó yóò kì í ṣe kí ni o kì í yán ẹni bí ń pa ṣe kí ni o kì í gúnfẹ̀ lọ́sọ̀lá ọ̀sọ̀lá wọn. òyí yán tí yán òun tí wọ́n ẹni pé ó ń kọ lẹ́tà sí oorun lásìkò tí wọ́n pe ìrun gbóró àwọn tó bíbá yìí bí ìgbà tí ní fáàkì bá ń bẹ ní ọkùnrin rẹ̀ ní lọ́sọ̀lá ọ̀sọ̀lá wọn. hátà yẹ́ dùkúlà masjid tí tó fi wọ masjid láàbìlì wùsùlù ilá makani fil masjid kàmọ́ yẹ dùnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rò wípé tí tó fi dé mọ́sá tó fi jókòó síbi tí ó ti fẹ́ tún irọ́ tí ó fọ mọ́sá sí ni tó bá ti wọ mọ́sá sí sábàtà láwùlẹ̀ àjẹ́ àwọn ládàáyẹn àwọn àdó àyè mọ̀sí kí ni ojú o ó mọ̀ ọ̀rọ̀ ìṣe yí pé gbà tó bá tó jókòó síbi tó ti fẹ́ kí irun gangan then ẹni tí ó tó jókòó wà mọ́ra sí tó ń retí ìrun kò sí ìtẹ́ka mí pé ó ń retí ìrun lọ tó bá ti whatsapp tó ń tẹ facebook ò sí bẹ̀ ó ti yé kò sí yẹn bẹ̀ ó ti yé torí pé kí ni o ṣúgúlù míì ti wọ ìjókòó rẹ nínú mọ́sálásí ó ti yé ó bá ti facebook tó ń tugo tó ń whatsapp tó ń twitter ó ti yé o sínú àwọn táwọn mọ̀lẹ́kà ń ṣàdúrà fún ó kẹ́rẹ̀ lára ó dùn ẹ́ àbí so kó yá àmọ̀ pé tọba tí ọmọ dá sí kó fi fóònù ẹ sí summit kó má sì ní ìtẹ́kẹ́sẹ̀ pọ̀kànlú fóònù rẹ tó fi kírun tán nítorí òfìsí ọba àfisí play mode ọba àfisí flight mode ọba àfisí ìtòkùntòmù òfìsí ṣùgbọ́n mọ́ ní àlàkọ̀kọ̀kọ̀ pẹ̀lú fóònù ẹ báwọn tó fẹ́ wá kírun ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí gbogbo àlàkọ̀ tó bá ní pẹ̀lú ẹ̀ káàkiri rọ́jú kírun tán kó farabalẹ̀ gba àdúrà àwọn mọ̀láríkà fọ́dún jùlọ sí fìlmùsọ́lá awìlì mẹ́sìlì jàmù nínú hadithi aríwípé ọlárọ̀ mọ́ kéèyàn ó jókòó sí mọ́ṣálásí àwọn náà súnà sí àdúrà sábà fún yuzillimullahu yawma la zilla illa zilluh ọjọ́ tí ò ní síbòjì kankan àfòjì ọlọ́run ọba sùfánà ọ̀tálá wà minhum rajulun qalbuhu mu'allaqun bil masajid ọkùnrin jẹ́ pé ọkùnrin sáà mọ́ fàájú mọ́sáàsì ní sáà nínú àwọn tí wọ́n lábẹ́ ìbùjọ náà bá lọ́gbẹ̀rẹ̀ alìkíyàmù fọ́dún ìsáàlì wùdó arígbọ́yé bẹ̀rẹ̀ pé nínú wàlá yakunu mọ́sùnà láhún ilá àdìfẹ́ ìlú ma umẹ̀rọ̀ bìí wọ́n ní èèyàn ò ní jẹ́ni tí ń ṣe àlùwàlá dáadáa tí ń ṣe àlùwàlá dáadáa àfi kó ṣe wípé gbogbo nǹkan tí wọ́n pa á láṣẹ ní orí àlùwàlá òun náà ní ká ṣe kí ni òun náà ní ká ṣe ó wà lọ́dọ̀ Anas ọmọ Malik lọ́dọ̀ ó wà lọ́dọ̀ Malik ọmọ Anas Imam Malik Imam Dari Hijra àwọn èèyàn wábí lọ́wọ́ Imam Malik yìí pé ta bá fẹ́ sàlù àlá pé ọmọ láńdìrí ìsàkúgbùdọ̀ fi sí àlàfo ìka ọmọ níka ẹsẹ̀ wa Imam Malik ní lẹ́sà dáríkà àlà náà ilé òsì inú nǹkan tí wọ́n rán wa ta bá fẹ́ sàlù àlá Imam Malik sọ bẹ́ẹ̀ Abdullahi bin Wahab al rahimahullah ó ní wípé fantazortuhu hatta khafa nìyà ọ̀rọ̀ yìí wà nínú muqaddima jẹ́rìwà tàdílì ibn abi hatim wà ń bẹ̀ ìjẹ́lẹ̀dà lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ hazaru yìí wà ń bẹ̀ ó ní fantazortuhu hatta khafa nìyà wọ́n á ti sùúrù táwọn èèyàn fi lọ mi ò àtàkì ẹ̀ lójú àwọn فقلت له يا إمامنا يا فاوى قلن جاري na لنا في ذلك السنة ìtẹ́yìn sọ pé wọn ráwọn ìsánsọ̀rọ̀ láàrin ẹ̀rí ẹ̀wà ó lẹ́rìí wọn mọ́mọ́ ní kìnnà ó lẹ́rìí ó lẹ́rìí ẹ̀rẹ̀ dẹ̀lì dẹ̀lì ilẹ̀ ẹ̀dà ó wá sáàkọ̀ ìsinádù yẹn látọ̀dọ̀ alẹ́is bùnú sáàd látọ̀dọ̀ abu uh, abdurrahman al-hubuli dé ọ̀dọ̀ mustawrid ibn shidad al-qurashi dọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam tó sọ wípé ra'aytu nabiyya sallallahu alayhi wa alihi wa sallam yuqallilu bí sírihi asọ́bí àrìjìláìrì ìndàlẹ̀ òjò bó ti sáàkọ̀ ìsìnàdì yẹn tán mọ́ mọ́lì ọ̀rọ̀ méjì ló wa ma sami'tu bihi qattu illa sa'a inna hadha al-haditha hasanun wa ma sami'tu bihi qattu illa sa'a hadith yìí hadith la lafiya ni wa ma sami'tu bihi qattu illa sa'a ṣùgbọ́n tó kọ́ ní pé ní ìgbọ́rí láyé mo ẹ̀sẹ̀ ń gbọ́ ní ìsìn náà ni ìbéèrè tá a bèèrè ni pé èèyàn ò gbọ́ ọ̀rọ̀ rí ní ayé ó dẹ̀ ń kọ́ fáàmù wípé hadith ẹ̀ ti kí ni ó sọ̀rọ̀ ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ méjì nàbí mẹ́ta ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ pẹ̀lú gbólóhùn tí abúlé bí wà àbùsọ̀ fún mọ̀mọ́ ní ìpínlẹ̀ fàǹtàtọ́rọ̀ tó hàtà hàpà ní mo ṣe sùúrù fún táwọn èèyàn fi lọ ó gba ọmọ akẹ́kọ̀ọ́ ká farabalẹ̀ jí bẹ̀rẹ̀ ká farabalẹ̀ ká mọ̀ sí gẹ̀rọ̀gẹ̀rọ̀gẹ̀rọ̀ ká mọ̀ sí gẹ̀rọ̀gẹ̀rọ̀gẹ̀rọ̀ ká farabalẹ̀ dáadáa ká sì ní ládàbí pẹ̀lú àwọn afáwà ìgbà míì wà ẹ lè rí nǹkan tí àwa ò rí náà pé kò pọ́ ẹlẹ́rí nǹkan táwọn wọ̀nyí ẹlẹ́rí táà dáadáa ní àárọ̀ yìí mò ń kọ́ àwọn ọmọ ní class ìkánlọ àwọn tọ́lábà ọmọ ńlá kọba rẹ̀ ní amúbí ní ọmọ ń pe ọmọ rẹ̀ ó wà nínú kọwà fàálì ó wá ní òní béèrè mo wá ní nígbàkà àtẹ̀lá ń ó tún lò fẹ́ béèrè béèrè ìbéèrè wo ni amúdé afẹ́ béèrè musa gba sàádà mo wá ní òkè jẹ́ ń ti ẹ̀ pé ìsáàtà ń bẹ̀ yá gan kí n kọ́ọ̀lù wọn mo bá dá ìnọ́mbà sọ́nà ń bẹ̀ yá so lọ́kìlì àwọn náà wà ní kíláàsì wọn kọ́ mọ́ kí ó ajákìrà àwọn ẹmọ sálàsí àwọn ìgbà ìjọba wọn á ní sọ yí tó jẹ́ kí n pè yí gẹ́gẹ́ ní pé ọmọ kan bẹ́ ń bí àmúbẹ̀ yá làmọ́ pè ó wá nà ká kó fẹ́ béèrè béèrè wọn á ní à ṣé àmúgbàtà

ẹni tí ẹ bá bá níbi ìgbìyànjú pé ẹ̀ ń wá ìmọ̀ ẹnu ìṣẹ̀lẹ̀ ẹ̀bá tọ́lọ̀bá wá kádàrá kẹ padà wá nímọ̀ ju àwọn àfáà yín lọ kí mọ̀ yín ó lè ní àlùbáríkà ẹmọ́ o ẹmọ́ sèkéle ẹmọ́ lórí àwọn àfáà yín kí ìmọ̀ yín ó lè sèkéle o kò lè ní àlùbáríkà so kò sí nǹkan tó burú kẹ́ẹ̀dẹ̀ ṣe ìtìbáàtù fọ́dúlù àfìbàkíyà pé gáfíà ìgbìyànjú pé à ń wá mọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ ṣáájú wa ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ya'lamu haythu yaj'alu risalata ọmọ kéwú lè làmìláka tí ó sì nímọ̀ jáfà rẹ̀ lọ kó mọ̀ rọ́bìṣì àfà rẹ̀ tó bá fẹ́ tímọ̀ wọn ní àlùbáríkà ìyẹn ló fà á tí abdullahi bin wahab tó fi ní fantazọ́rù tùhú àtà kọfà àyùnà mo ṣe sùúrù pé kí àwọn tí ma mú mọ́lìkì ń bá sọ̀rọ̀ wọ́n tún padà bọ̀ sí dárùsù ní ọ̀sẹ̀ tí ń bọ̀ mo jẹ́ káwọn èèyàn ó lọ ẹwẹ̀kọ́ ẹwà dáàbò internet tí wọ́n kọ́ náwó àti sọ́dífàtì bàlágà láàrín ọ̀sẹ̀ huh, become an expert in nahu and sorfu and balaga in three weeks nahu èwo <laughs> ṣé nahu yìí náà <laughs> nahu kan náà àbẹ́wò balaga ṣé balaga kan náà yìí ṣé sorfu kan náà yìí náà ọ̀sẹ̀ mẹ́ta ètò súnmọ́ ní kékòó ní àgbàríkà yes ìbọn lẹ́jọ àlẹ́jọ ẹlòmí ìtìlọ́dún márùn-ún dáàdùsùn náà kò yí jẹ́ five years kò tí àìmọye mọ̀sáìlì nínú náàwù tí ò gbọ́rí láyé kò sínú mọ̀kọ́rọ̀ rú yí tẹ́ẹ̀kọ́ torí pé kìí ṣe lẹ́bù ilẹ̀ ti kọ́ náàwù yẹn náà lẹ́wà ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ah, ah. ẹ̀dàkùnrin mọ́jà àti eré ipá mọ́ fífi eré ipá nìyẹn yẹ ò lè work out ó sọ́lá sọ́lá ni mo tó lọ bá ní àfáwà kọlọ̀ járe ní nítorí sọ pé kò lẹ́rìí ẹ̀rí rẹ̀ mọ̀ wá ó dẹ̀ sáà kọ ìsúná mọ́ mọ́ ní kíní inna hadha alhadith hasanun wa ma sami'tu bihi qattun illa sa'a àdéhùn sí lálàáfíà òun ti gbọ́ rí ohun ẹ̀dẹ́ gbọ́ ní ìsinmi ìbéèrè wa ni pé èèyàn gbọ́rọ̀ rí ó ń gbọ́ for the first time ó dẹ̀ ń ṣe ìkọrọ̀rù sí àdéhùn sí ó túmọ̀ sí wípé Malik dinasi yìí kọ́ di eh, tajawaza fìdí ẹ̀yìn ووصل إلى حد المعرفة والتمييز nígbà tó ti rí ṣéèmì narration yẹn láì gbónú sáàd ok abdullahi gbónú làyíyá ok ah. tátún ni yóò tẹ̀lé abdulrahman aluguli musauri gbónú shidad alkuroshi dọ́dọ̀ ànábi torí sàábé lòun dọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam ìsìnàdì nazif jiddan ìsìnàdùn nazif jiddan ìsìnàdùn wà nazif mashallah àdéhìí lálàáfíà torí pé òun náà ti dé mọ́rítàbá tó tẹ̀lé gbogbo ìmọ̀ tó bá kọ́ nínú ẹ̀sìn dé mọ́rítàbá tó tẹ̀lé yóò sáǹfààní tó pọ̀ fún wallahi mọ́kàn kọ ní ní àdúgbò kankan sútẹ́sútẹ́sútẹ́ kan gbìyànjú láti dé mọ́tàbà tẹ̀lé kìíní ẹ̀ ń sàǹfààní púpọ̀ ìkẹta dáàbì ká bẹ̀rẹ̀ lẹ̀ pẹ̀lú gọ́lọ̀ wa ni súnmọ̀ tẹ̀wé ìtùkù bá dàdá ní kàyú al fàyàmùrù bí tàbí làsọ̀nì nígbà táwọn ìwà padà wá níjòkó mi wọ́n tún wá the same question lọ́wọ́ mọ́ní kọmọ aná ọ̀rọ̀ àní ọmọ níka ìfẹ́ ká mọ̀ fi dáàrin ẹsẹ̀ wa tàbá fẹ́ ṣe àlùwàlá àmọ̀ fi ṣe pàkílì kó mi ó mọ̀ ọbẹ̀ kó máa gbàbẹ̀ kọjá tó bá ti fẹ́ sàrọ̀lá máa ti ọmọ níkà yìí èé máa ti bọ̀ àlàfo ẹsẹ̀ rẹ o tó bá ti ń sàrọ̀ tó bá ti ń fọ ẹsẹ̀ máa ti bọ̀ ó ní súnmọ̀ sẹ́lẹ̀ ìtòkò gbáàjà báyìí nígbà yìí sáà fọyá òrò bí tàkìlì àkọọ̀bẹ̀ lẹ́yìn wá àgbà náà mo padà gbọ́ tí wọ́n padà bèè lọ́wọ́ rẹ̀ wípé kí ni bóò lọ̀rọ̀ yìí ti rí fọyá òrò bí tàkìlì àkọọ̀bẹ̀ láti wá àgbà náà ó sì wá ń sọ fáwọn wípé èyí tá a sọ ń jò ní ìta nínú lẹ́rìí wọ́n ti tẹ̀rí hàn wá o bó jẹ́ ẹgbẹ́ àbúlẹ̀ bí wàá bù kéré sí mọ́ mọ́lì kan máa ná sí ṣùgbọ́n ó súnmọ́ ó súnmọ́ in tó fà ní wípé àbúlẹ̀ bí wàá bù student ní sí láìsbúlù sáàdì láìsbúlù sáàdì òun àti Imam Málíkì ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n wọn mójú kan rárí lẹ́sìn Saad òun wà ni Misro, ó wà ní Egypt mọ́mọ́lìkì wà Mọ̀dínà bọ̀t but máa ń rọ́ sálà ara wọn àwọn èèyàn tí wọ́n lọ sí hajj láti Misro, láti Egypt Imam lẹ́sìn Saad ó kọ lẹ́tà ẹ̀bà fún mọ́lìkì táwọn ará Misrọ̀ bá ti parí àṣọ ṣe ziyara sí mọ́sáṣí àdébí sọ́rọ̀ àṣẹ́lá tó bá ti padà sí Misro. Imam mọ́lìkì ó ṣe kí ni o òun ó kọ lẹ́tà yóò fi ránṣẹ́ sí lẹ́sìn Saad so Abdullahi ibn eh, Abdullahi ibn Wahab súdẹ́ǹtì Lais ibn Saad ni so ń gbà sí Lais ibn Saad kú òun wá sí Mọ̀dínà láti tó wá jàǹfààní ìmọ̀ lọ́dọ̀ Málìkùn eh, Anas tó ń jẹ́ ọ̀rẹ́ àfá rẹ̀ so àwọn ìsìnàdù ti tiẹ̀ tó gbà látọ̀dọ̀ Lais ó lè máa sí mọ́ Malik ní Mọ̀dínà torí pé mọ́ Malik jọ́tọ́ ti bí tó fi kú tó fi bí tó fi kú kò jáde ní Mọ̀dínà ó ti yé náà fi máa ń pè ní ìmáàmù dárì lè jìrà kò jáde nínú Màdínà lẹ́yìn kó lọ sí hajj ó dẹ̀ wá sílé kò kúrò ní dáírọ̀ Mọ́kà Màdínà àti tó bá rọ̀mọ́ gbọ́ ìjáàjì rẹ̀ so ìmáàmù Abdullahi bin Wahab òun kúrò ní Mísírọ̀ nígbà tí àfà rẹ̀ jáde láyé lẹ́sì búnú Saad ó so àwọn ìsìnàdù ti tiẹ̀ tóun ti gbà látọ̀dọ̀ àfà ti tiẹ̀ ó ti yé ziyada ló jẹ́ láti mọ àwọn nǹkan míì tí ìmáàmù Malik ọmọ anásì tí ọmọ so yẹn ló fà tó jẹ́ ipé ṣùgbọ́nbà tó dẹ̀ gbọ́ tó sákọ̀ sánàdì kọ́ fáàmù ẹ̀ ní àdísì lálàáfíà ọmọ tẹ̀lé tó bí ikọ́ tó nílàsà ẹ̀kọ́ táwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àbáwọn olùmọ̀ tí wọ́n mú bẹ̀ ni pé kò sí bó ṣe lè tó nínú ìmọ̀ ni the tó bá tí náà sí ọ̀tá kíyèsí wá padà wá sí ìjòkó yẹn again pé ọ̀rọ̀ tí mo sọ ní last week tí mo sọ pé bó ti rí bó ti rí bó ti rí ni o ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o ìkánú àwọn ọmọ ìyá kọ́lọ̀n kó bá ń ṣe dáadáa fún wọn tí mọ̀ jáàlù bá bùkátà kó dárúkọ ọmọ ìyá yẹn dárúkọ ẹ̀ tí mọ̀ jáàlù bá sí bùkátà kó dárúkọ ẹ̀ mọ́ dárúkọ ẹ̀ ṣùgbọ́n ṣe ìkọ́rọ̀ ìpé ẹnìkan pè mí sí àkíyèsí àwọn olùmọ̀ wọ́n sọ wípé bárakàtù rẹ̀ ní fi nisbati al-aqwal ila ashabiha àlùbáríkà ìmọ̀ oníkéyàn sàfihàn ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn tán sọ ọ̀rọ̀ ilé ìmọ̀ tẹ́lẹ̀ ohun títí tẹ́ni báyìí ti sọ fún mi pé bó ti di bó ti rí mi ìmọ̀ jẹ́ kí mọ̀ òun ní àlùbáríkà ni ìmọ̀ mọ́lì ti padà sọ́wọ́n yẹn pé àti ah, rí sọ wípé tọ́ọ́lì rẹ̀ ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sùn yẹ kí ìdẹ̀ nínú wáhì ẹ̀rí kan ti tó tótó wọ́n mọ̀ sọ ìbùl hàwá ẹ̀rọ ń fẹ́ ẹnu láyẹ̀ kí ní àtìdẹ̀lì ẹ̀rí 100 kò sékí ni ó tó abẹ́lẹ̀ ọmọ bá subhanahu wa ta'ala ọlọ́mọba àlùsọ́lá tó fún wa ní àgbọ́yé agbọ́yé bẹ̀lú pé tíyàn bá láníyàn pé yàn lọ mọ́sáàsí tó bá fẹ́ lọ kírun wọ́n ní káníyàn míì mọ́ fún papọ̀ mọ́ káníyàn lọ tẹ́kí ní o kó mọ́ rù papọ̀ mọ́ pé òun lọ kírun yẹn náà ní kó jẹ́ ògóngórí àníyàn rẹ̀ bákan náà ẹ̀san iṣẹ́ ọ̀ranyàn ó eléyìí kò túmọ̀ sí wípé wọn ká mọ́ mòjútó náà fílà náà ṣùgbọ́n ká mọ̀ pé ẹ̀san ọ̀ràn yẹn ó pọ̀ ju náà fílà lọ. sọláàtù màláìkà dá ìmọ̀lì mùsọ́lí máa lámì ẹ̀kún fún nìkan àwọn màláìkà ó mọ̀ ṣàdúrà fún ẹrú sin ọlọ́run ọba yẹn lóòdì wọn gbà tí ò bá sì kúrò ní ààyè rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ilé ìjàgbọ́ ìtí ó fi sínú nìzáàmù àtànáà tẹ̀lé kọ̀ọ̀kan wa tàwátí àwí àtàwátí àgbọ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته